bismillahirrahmanirrahim Dr. praise and beat àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. oríwo ya ògùn wa tán. lọ́la kó bá ya kún ọlọ́run ọba. ewé ń já. lọ́la kó bá ya kún ọlọ́run ọba. ewé ń já. ewé ewé ajẹ́. ewé ń já. àwọn lẹ́nu gbàgbọ́ sóhun mi lò jáde wá. lálá aláwálù alákírù asọ̀hírù abatínú alárùn ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dáníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dúdá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí lẹ́nìyàn fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n nínú ìsìnkú. ṣe tiwa ewé jẹ́ o bẹ́ẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ń ṣiṣẹ́ ọba tó gbogbo ẹ̀dá ta ò ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ àbẹ̀ ọ́ àbẹ̀ ọ́ gbóhùn wá. torí. ní ojú náà ní fọ etí tí ẹ fi ń gbọmi tí náà ní di èmi náà ni ọmọ yín àbúrò yín olùfẹ́ yín dọ̀kọ̀ tí ọlá lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ àwọn nǹkan tí a gbé dání tí a máa ń sọ a máa ń bára sọ̀rọ̀ nípa síríwí àti egbò a máa ń bára sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology bẹ́ẹ̀ sì ni a máa ń bára wa sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá lọ́lọ́kọ̀ òjò kan gẹ́gẹ́ bí ẹsẹ̀ mọ̀ bá a lórí ètò yìí ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkẹ́lẹ́ kó mọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mìíràn àti ṣe àti èyí èyí tí a ti ṣe pọ̀ ju èyí tí a ti ṣe lọ mo wá ń fi àsìkò yìí mo fi kí gbogbo wa tó bá jẹ́ pé ọ̀sán ni a wà mo kí gbogbo ẹ káàsán tó bá jẹ́ pààrọ̀ la wà mo kí gbogbo ẹ káàrọ̀ tó bá jẹ́ pé alẹ́ tó náà ni a wà ní gbogbo ibikíbi tẹ́ ti ní àǹfààní tẹ́ wò ní òní mo kí gbogbo yín ẹ̀kálẹ́ ojú tí ẹ fi ń wò mí lẹ́ẹ̀kan sí ojú yìí ò ní fi ń mi tí ò ní di a sàṣetì ní ayé wa ẹ wá rí kí ni mo mú wá fún wa ní òní òun náà ni ti bí a ṣe máa ń lo ewé ẹ̀yìn olóbe àti ẹyin adìẹ ìbílẹ̀ kan ewé ẹ̀yìn olóbe àti ẹyin adìẹ ìbílẹ̀ kan mo ti ṣàlàyé iṣẹ́ ìrí mi ò mọ̀ bóyá kò sí lórí channel mi yìí mọ́ ni torí àwọn èèyàn tó ń béèrè lọ́wọ́ mi pé mo ṣàlàyé nípa ewé ẹ̀yìn olóbe rí àti ẹ̀yìn ẹ̀tẹ̀ àwọn òrí mọ́ jẹ́ kí n mú fídíò ìwà kí wọ́n á ṣàlàyé ẹ̀ lẹ́nu bí a ṣe máa ń lo ẹ̀yìn òróró àti ewé ẹ̀yìn olóbe fún bíbo àṣírí fún bíbo àṣírí tá a bá ń sọ̀rọ̀ nípa bíbo àṣírí wọ́n sọ pé ní ẹni tí yóò bá daṣọ fún ni tọrọ ní káwọ kí ló jẹ́ kí n mú òwe wá ni pé bẹ́ẹ̀ nìkan bá ń sọ pé bóyá òun ní oògùn owó tó dájú ní ọwọ́ tó jẹ́ pé tó bá lò wàá ṣe nǹkan bá wàá ṣe nǹkan bá bílẹ̀ pé mọ́tò mi ló ti rà ṣe ẹni tí ọlọ́run bá ti ń bò wá ní àṣírí ó ti tán ká ní ayọ̀ ọkàn ká sì ní ìtẹ́lọ́rùn gbogbo nǹkan tó lọ́n bá sì fún wa ká ní ayọ̀ ọkàn ẹni tó bá ní ayọ̀ ọkàn gbogbo ló ní o wàláì tẹ́lẹ̀ sọ́mọ́ ibi tó bá ní ayọ̀ ọkàn tó bá ní one million ní àkáǹtì ẹ̀ tó ní ayọ̀ ọkàn ó ju ẹni tó ní fifty million lákàǹtì torípọ̀ tó ní ayọ̀ ọkàn yẹn ọlọ́run akọ ẹ̀mọ́ sí bí wàá sì lo one million tí ó tún fi di irú tí ó fi dìgbà bẹ́ẹ̀ ni tí ò ní ayọ̀ ọkàn eh, bóyá ká sọ́ọ̀sì ìwọ́n tó ń play tẹ́tẹ́ o ní ten million lọ́wọ́ o lọ fi seven million play tẹ́tẹ́ kò jẹ́ o tún ní kó fi yòókù kó fi play bí wàá sì máa ṣe títí tó owó owó fi tán nìyẹn bẹ́ẹ̀ ni tó bá ní ayọ̀ ọkàn irú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́run á máa tọ́ wọn sọ́nà lórí gbogbo nǹkan tó bá ti ń ṣe tójú kò bẹ́ẹ̀ pé ayọ̀ ọkàn tó ní o ní ò jẹ́ kó o lè manage èyí tó wà ní ọwọ́ ẹ̀ ayọ̀ ọkàn tó ní o ní ò jẹ́ kó o lè manage èyí tó lóòótọ́ olówó máa ń wówó kó o ní bẹ́ẹ̀ ẹ jẹ́ ká a ṣọ́ra sí ẹ kí a ṣọ́ra sí gbogbo nǹkan tí a bá ti ń wá lọ tàbá ń wá pé ẹ dákun ẹ ṣe kinní kan ilé ayé òun ti fẹ́ bàjẹ́ ọmọ ọdún mélòó ni ẹ ọmọ ọdún mélòó ni ẹ tí ọlọ́run bá ti ń bòyàn láṣìírí ẹ fi yòókù lẹ̀ fún ọlọ́run tọ́lọ́run bá ti ń bòyàn láṣìírí kí ni kí owó iná ni owó iná ni òun ní tán náà kàn ò balẹ̀ a ní dààmú lágbára ọlọ́run ṣé rí eléyìí tí mo fẹ́ ṣàlàyé fún ọ ti ṣàlàyé ẹ̀ rí mi mọ̀ bóyá àwa tá a bá wà lórí kinní tẹ́ bá ń fọ́lọ́ mi láti ìjọ ìmọ̀ ti ṣàlàyé ẹ̀ rí bí a ṣe máa ń lo ewé ẹ̀yìn olóbe ẹyọ kan péré èyí tá a tu tá a tu tegbòtegbò tí ó jẹ́ pé kékeré tí ò tí ò tóbi jù bóyá tí ò jù báyìí lọ tí ò jù báyìí lọ kékeré báyìí bẹ́ẹ̀ tá a tu tegbòtegbò òní a fẹ́ lò ewé ẹ̀yìn olóbe gbogbo aládá ewé ẹ̀yìn olóbe mọ̀ a máa ní èso kéékèèké níbi ẹ̀yìn ewé ẹ̀ báyìí o máa nílò èso kéékèèké tá a bá jẹ o máa ń korò a tún máa fi ń ṣe iṣẹ́ ìwòsàn dáadáa kódà máa ń kí lágbo tá a máa mú báwo la sì máa ń lo iṣẹ́ yìí ẹ jẹ́ ká wá ẹyin ẹyin adìẹ òróró ẹyọ kan ẹyin adìẹ òróró ẹyọ kan ọ̀nà pọ̀ bá a sì máa ń lo iṣẹ́ yìí ọ̀nà pọ̀ bí a sì máa ń lò ẹyin adìẹ òróró àti ewé ẹ̀yìn olóbe ọ̀nà pọ̀ bá a sì máa ń lò bẹ́ẹ̀ tí mo fẹ́ ṣàlàyé lénìí bóyá mo ṣàlàyé ẹ̀rí tàbí mo ti ṣàlàyé ẹ̀rí ó náà ní pé tá a bá ti wá ẹyin adìẹ òróró yẹn ẹ jẹ́ ká lú lórí ẹ wá jẹ́ ká já ká tu ewé ká tu tègbòtègbò tá a bá ti tú tègbòtègbò ẹ jẹ́ ká san ìdí ẹ̀nà ká wá kìbọ̀ inú ẹyin yẹn tí ó wọlé ká wá kọ ẹyọ àtàrí méje sí tàbí ẹyọ kan àtàrí yẹn àṣẹ ni a lè fi sí a lè má fi sí tá bá ti fi sí ẹ jẹ́ ká dì sínú nylon tá bá ti dì ẹ wá jẹ́ ká sè é kó jiná tó bá ti jiná ẹ jẹ́ ká bó èpo ẹ̀yìn rẹ̀ ẹ jẹ́ ká ṣàdúrà sí àdúrà ní kẹjà ká ṣe sí eléyìí kì í ṣe pé nǹkan tí wàá jẹ tán tálùjọ náà mọ lé e kiri eléyìí kì í ṣe pé nǹkan tí wàá jẹ tán tí wàá mọ lálàkàlà iṣẹ́ eléyìí tí àwọn olóore èèyàn tí wọn kì í fi jìnnà sí yàn ni àwọn olóore èèyàn tí kì wọ́n fi kí jìnnà sí yàn ni tá bá ti bó ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà sí ẹ wá jẹ́ ká jẹ́ ká jẹ́ ti gbogbo nǹkan tó wà nínú ìpè láṣẹ ọlọ́run lórí iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ti ṣe tó yẹ pé o ti ń ṣe wọ́n ti pa ẹ́ tì wọn àrántí ẹ mọ́ tó bá jẹ́ àwọn tó ń gbèsè fún àrántí ẹ láṣẹ Èdùmàrè ẹ wọ́ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí orúkọ mi náà ni Dr. Mutiola Timothy Ayọ̀mọ́sẹ̀wé ń jẹ́ ẹ má wàá gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kan fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntà àti ṣàtìyí tàti ṣe torí pé èyí tí a ti ṣe pọ̀ ju èyí tí a ti ṣe lọ. lẹ́ẹ̀kan sí i àǹfààní wà fún yín láti join whatsapp group wa lórí àwọn kan míì tá a tún ṣe tó tún yàtọ̀ sílẹ̀ láwọn kan kéékèèké ó ní program kan tá à ń rọ̀n lọ́wọ́ yẹ lórí whatsapp group wa fún ẹni tó bá wà ní interest láti join wa láti ṣe so a ti platform yẹn kalẹ̀ last year tí a ti ń ṣàlàyé àwọn kan míì tó tún tí àwọn èèyàn bá tún nídìí béèrè wọ́n tún béèrè whatsapp link yẹn ó wà ní abẹ́ whatsapp yìí lórí abẹ́ fídíò yìí sorry tí ẹ bá ti rí ẹ click lórí ẹ̀ ó máa gbé yín dà ẹ ti lọ síbẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ tó bá dìgbà mi á mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ wa ó dàbọ̀. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Àlàáfíà. Dr. Praise and peace. Àlàáfíà. Àgẹ̀lẹ̀ ìròyìn sùn. Àgẹ̀lẹ̀ ìròyìn sùn. Ọlá kó fàyà kù wọ́n.